ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Al-Hikmat abala tí ẹ̀ ń gbádùn lọ́wọ́ ní Sawtul Akhyar tí àwọn iléeṣẹ́ Gartech ṣe onígbọ̀wọ́ rẹ̀ Garu Technologies Nigeria Limited tí wọ́n kalẹ̀ sí number twenty Akínrẹ̀mí Street nílùú Kẹjà ní ànífowóṣe nílùú Kẹjà bẹ̀ ni iléeṣẹ́ Gartech wà pẹ̀lú ògbólọ́ ṣáàlá a sọ àdírẹ́sì Gartech fún yín àti gbogbo ohun tí ẹ bá nídìí nípa wọn a ṣàlàyé fún yín ká tó kù lórí ètò láàárọ̀ yìí hmm, gbẹ̀lẹ́ bọ̀rọ̀ di ẹ wá ní tí kú gan wọ́n tó lẹ́tọ̀ lọ́dọ̀ wa a gbọ́dọ̀ dákẹ́ àdúrà. Hmm. bá a ti ń sọ pé àlìjẹ́nà wa ń bẹ ní gìgírísì wọn gìgírísì ẹsẹ̀ wọn àti iná oníkálukú ìbínú Ọlọ́run bẹ nínú ìbínú wọn àánú Ọlọ́run bẹ nínú àánú wọn ẹlẹ́wọ̀n wa ah, ìyá àwọn kú ti kú Ọlọ́run ti ṣe bàbá àwọn ti hùn hmm, Ọlọ́run ò tí ṣe hmm. ò tí ì bọ́nú ẹ̀ tí wọn náà fi kú ò láyé ẹ wàkú rọ́bì rahamu kámárọ̀ báyà ni sọ̀gìrà mọ̀ ṣàdúrà fún ẹ ẹ̀yin tí ẹ wò ni ó tiẹ̀ jọ bẹ́ẹ̀ kò jọ bẹ́ẹ̀ anamọ̀ sọ sẹ́lám oníjọ́ tọ́mọ èèyàn bá ti dáwọ́ ìmọ̀ ṣàdúrà fáwọn òbí ẹ̀ dúró nǹkan tá a ní rìsíkù nǹkan tá a ní rìsíkù arísìkì tiẹ̀ náà ó sì bẹ̀rẹ̀ sí ní mọ dínkù débi pé bẹ́ẹ̀ bá wá jáde tẹ́ bá súnmọ́ àwọn àgbàlagbà àwọn àfà àwọn àfà tó tó àwọn àfà ẹni ọlọ́run ọ̀rọ̀ mi ò lójútùú kò ṣe kí náà náà ǹjẹ́ o lo ti ṣàdúrà fún ìyá rẹ gbẹ̀yìn hmm. ǹjẹ́ o lo ṣe sàrà fún gbẹ̀yìn lọ́ọ́ lè ṣe ọ̀nà òṣì. Allahu Akbar. tó ń já sí wípé hmm. ìmá wà pẹ̀lú ìmá fún wọn lẹ́tọ̀ọ́ wọn náà ló ń já sí pé à ń gbégbé àlàáfíà pẹ̀lú wọn àwọn náà sì mọ gbégbé àlàáfíà pẹ̀lú wọn kóbi wa mọ wá bẹ kó wá fara jìyà lórí ọmọ kó wá dàsìkò tó yẹ kó náà máa gbádùn ọmọ kó wá ṣe pé bànújẹ́ ní tí wọ́n rí látara ọmọ ọ̀hún. Hmm àdánwò ńlá ni. àdánwò ńlá ni kọ̀dìtọ́ la máa sáhìrat bílẹ̀ ilé àyìnú káwọ́fàn alẹ́ ìkáwà àyìnú ńlá ìlàmùtánami. Hmm. òbí tó ṣàìsùn lórí títí ẹ nígbà tó wà ń kékeré wọ́n hmm. ṣàìsùn wọ́n ń páyà lórí kíni lórí pé ọmọ yìí pè wọ́n ni wàá lè àbàdàn. قد ربياك صغيرا غير منفتم abẹ́rí àwọn òbí rẹ̀ méjèèjì nígbà tó wà ń kékeré tí wọ́n bá ń ṣàárẹ̀ tí wọ́n bá ń sáré sọ̀tún sáré sósì eré kó mọ̀kù ni wọ́n ń sá Allah àmọ́ kí ni wọ́n fi ń san nígbà táwọn bá bẹ̀rẹ̀ sí ní ṣàárẹ̀ àgbà ẹlòmí bá ti tọ́jú òbí fún gbàjẹ́ wàhálà ti pọ̀ bí wọ́n bá ti ẹ̀kú kún ó òjé ká tètè mọ ohun tá a ṣe ìwọ ń tọ́jú wọn kó ba lè kú ni nígbà táwọn sì ń tọ́jú títí ẹ tí wọ́n ń tọ́jú wọ ní kékeré kó o mọ̀ kú ní eré tí wọ́n ń sá kó o tọ́jú rẹ̀ hmm. kó o mọ̀ pa kú tọ̀ nínú wọ̀ tá a wá fẹ́ fún wọn yìí tá a bá rí ìwọ̀ yìí pé fún wọn òun ló ń já sí pé à ń gbègbè àlàáfíà pẹ̀lú wọn inú tí wọn náà dùn sí wa wọ́n ṣàdúrà fún wa nígbà bá jáde a rí gbogbo àwa náà mọ̀ bá dùn ní pàdé tó bá ti di pé wọ́n bínú sí èèyàn ìbínú náà lèyìn mọ̀ bá pàdé bínú gbogbo àwọn èèyàn mọ̀ bá pàdé ní káàkiri ní gbogbo ibi tó bá ń lọ torí bẹ́ẹ̀ wọ́n ṣàìsùn nítorí wa wọ́n ń páyà torí kí nǹkan wà ṣe wá ẹ wá wo bọ́n ṣe ń ṣàìsùn yìí gbogbo àìsùn wọn àti gbogbo wàhálà wọn yìí kéèyàn mọ̀ wá dùn wọn nú tó yẹ pé ńgbà wọ́n sì ń ṣàìsùn yìí wà áìnù láì làmùtánàmì ọlọ́run ló sùn wọ́n bá wí nǹkan kan ọlọ́run ó gbà bó o bá ṣe dáadáa sí wọn ọlá àìsùn tí wọ́n ṣe lórí rẹ̀ ni àtàìsùn tọlọ́run ọlọ́run bọ́rọ̀ ọmọ mi ti rí yìí kò tẹ́ mi lọ́rùn dákun ṣàánú mi ọlọ́run torí ṣe bá ń ṣàánú rẹ ọlọ́run ó sì mọ ṣàánú rẹ torí pé tí wọ́n fi ń wí bẹ̀ fún ọ torí pé ó ń dùn wọ́n nù ní wọ́n rí dùn látara rẹ àwọn bá ti pẹ́ ah káwọn sì mọ bí rárá ó yá jù báyìí lọ ìbínú ọlọ́run ó sì mọ kan olúwa rẹ̀ náà lára. La ilaha illallah. tọ́ gbogbo ọlọ́run ti wá ní ká ṣe dáadáa sí wọn tó yìí náà ó tún wáá fi májẹ̀mú sí láwọn àbìkan wà ń já àdáàkà àlá àtúnṣúrí kàbí máàlè zàlákàbí àìlèmú fàlà tòtè àìhùmá. fàlà tòtè ìhùmá. ẹ rí tó ń ti bẹ́ẹ̀ ni wàá sọ́hìbù máa fi dúnìyà màárùfàn. Hmm. bẹ́ẹ̀ ni ọlọ́run wá ní ẹ̀rí mo ní kẹ́ gbà fáwọn òbí kẹ́ lísìn sí wọn kẹ́ tẹríba fún wọn kẹ́ gbọ́dọ̀ sí wọn lẹ́nu àmọ́ ń jẹ́ àdáka aláǹtúṣìírí kàbí mọ́lẹ́ ìdálàkàbí àìlímọ̀n wọ́n bá wá pè ọ́ sí ibi tèmi ọlọ́run ò nímọ̀ sí ti àmì ibi tèmi ọlọ́run ọba ò lọ́wọ́ sí gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ̀kọ́ funfun ọmọ láti inú kòkò dúdú hmm. àwọn tó bí ọ wọ́n ṣàní táwọn bá àwọn bàbá wọn tí wọ́n ṣe náà làwọn ò mọ̀ ṣe Ah, eégún ilé àwọn kì í sórí tàwọn ní ó ti parẹ́ eégún ìyá wọn sàmọ́ sí náà ni ah, bàbá àwọn ni mo gbé lọ́dọọdún hmm. kò sì gbọ́dọ̀ parẹ́ lórí títa wọn ọlọ́run wá tàn mọ́lẹ̀ sáyé títí ẹ. ó fi ọmọ náà. ó fi ọmọ náà. Ah, ó wá di pétọ̀ ó ní o ọdún eégún yìí wá yá o òyò àwálé àtìyàwó àtàwọn ọmọ kẹwa ká wá súre fún ọ káyè rẹ bá tún rẹ òun ọlọ́ni fàlà àtúntẹ̀ ìwọ̀n. fàlà àtúntẹ̀ ìwọ̀n. in that case lakum dinukum waliya din ẹ̀sìn oníkálukú kó oníkálukú fọwọ́ mú títí ẹ̀ ń gbà náà ni ọlọ́run ni mo tẹ̀lé wọn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà wà sáhìbù òmò fi dúnìyà màrúfà tó ti pọ́nà ibi tí wọ́n wà ní náà kò jọ́ mọ́nà títí ẹni mọ̀ ṣe dáadáa sí wọn. ṣe dáadáa sí wọn láyé dáadáa fún wọn lówó oúnjẹ mọ̀ raṣọ fún wọn mọ̀ dùn wọn nú láàárín àwọn ẹgbẹ́ wọn ah. mọ̀ ṣe dáadáa pẹ̀lú wọn káwọn náà mọ̀ fi pé amóbímọ. Ah, mm, mm, mm, eléyìí òun ni ó mọ jẹ́ ká mọ bẹ pẹ̀lú ní pẹ̀lú wọn ní tàlàáfíà tóbi àtọmọ bá wà lálàáfíà òun náà ní padà wá ran society inú ilé tiwa àwùjọ náà fi di àwùjọ àmbẹ lálàáfíà inú ilé tiyín ẹ̀ǹbẹ̀ lálàáfíà yóò wá ranra wọn àwùjọ wà di àwùjọ àlàáfíà ọlọ́run wọ́n sábà ṣe dáadáa fún yín bàbá hmm. ọlọ́dẹ Muhammad ọdọ̀ ọlọ́run ọlọ́run sábà dúró tì í fáǹfààní yìí tẹ́ ẹ bá fẹ́ pe àwọn khalifa wa bẹ́ẹ̀ níbèrè abẹ́fẹ́ fún wọn nímọ̀ràn abẹ́fẹ́ bá ẹ pè wọ́n sọ̀rọ̀ ìbáni sọ̀rọ̀ yìí zero eight zero twenty three zero two thirty eight zero eight zero eight zero twenty three zero two thirty eight zero eight náà nọ́mbà àwọn khalifa wa muhammad kamil garu fẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ bá iléeṣẹ́ garutech dòwò pọ̀ torí pé táwọn ń ṣe nìyẹn automobile and garage equipment làwọn ń kó wọlé láti òkè òkun wọ́n dẹ̀ ń kọ́ àyànbá tí ń lò ó spray boot tí wọ́n fi ń kun mọ́tò tí wọ́n fi ń bèèkì mọ́tò ó wà nílé iṣẹ́ wọn bìbà àtòkèkùn náà wọ́n ti kó wọlé wọ́n ń kọ́ àwọn ẹ̀bùn wọn ti ń lò ẹni tó bá fẹ́ rà wọ́n á ta fún wọ́n á tún bá gbé lọ bí tí ó ti tí ó install sí wọ́n á tún bá mójútó fún àwọn àgbà díẹ̀ alignment and wheel balancing equipment náà wà lọ́dọ̀ wọn ní ti ìgbàlódé ẹni tó bá fẹ́ mọ̀ nípa bí wọ́n ti ń fi kọ̀ǹpútà sí alignment gbogbo ẹ̀ ní kẹyọ ojú sí iléeṣẹ́ garotech number twenty akínrẹ̀mí street ní anífowóṣe nílùú number twenty akínrẹ̀mí street anífowóṣe nílùú kẹjà www.garutech.net náà ni wọ́n wà lórí ẹ̀rọ agbọ́rọ̀káyé www.garutech.net nọ́mbà tá a lè pe garutech sí rè zero eight zero twenty three nineteen zero six zero six zero eight zero twenty three nineteen zero six zero six náà ni nọ́mbà iléeṣẹ́ garutech pẹ̀lú ògbọ́n ọlọ́run ṣáàlà á lọ sókè lọ́hùn nísìnyí gbàtà máa fi padà dé àwọn khalifa wa ìbéèrè táwọn èèyàn béèrè ìbéèrè jẹ́ ẹjọ́ ó tún hù nǹkan mi lẹ̀ ń tó wúlẹ̀ àwọn àlífà ó tún sálàyé fún wa ní èní ṣùgbọ́n ẹ jẹ́ ká dókè lọ́hùn ẹ̀sùn ẹ̀kú kalẹ̀.